jẹ́ bàbá ọkùnrin ló bàjẹ́. àṣẹ wà bá báyìí. àṣẹ ọjọ́ ọ̀bẹ wọn yìí náà ní fẹ́lẹ́ ìdá mi fáyé o. àṣẹ wà á tó ní báyìí o. àṣẹ wà á tó mọ́ mọ́ iye iye ọdún mọ́ mọ́ iye iye kùtùkùtù iye ni mo ní wà ní wà. tó bá dọ̀gbọ̀n tó sùn sí adé wọlé tó bí wá. adé afọlúṣà sóde àpérè orí ìlànà kò ní orí ekuyekú fi la gbójá orí ìlànà kò ní. orí àwọn olùwà lànà fáwọn lágbára olódùmarè ọba tó dá ẹjọ́ olùwà lànà ní fún àṣẹ ẹlẹ́dàá òdò gbàgbọ́ dì àṣẹ àṣẹ bẹ́ẹ̀ lágbára aṣíwájú ọmọ ọ̀run náà àṣẹ àṣẹ kábíyèsí ọmọ ọ̀run. ẹ̀yà èèwọ̀ ẹ̀yà ni o èèwọ̀ yà èèwọ̀ yà àwòrán ẹ̀dá èèwọ̀ àyàgbó àyàtọ̀ ló dá mọ́ níbi pẹ̀lú pẹ́ yorùbá dé oyà ló ní àsìn. mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kọ́ kùn yín aṣọ tó ń lawọ aṣọ tó ń aṣọ òwúrò lawọ aṣọ òwúrò nínú àkàrà òkè kọ́ ní àbámọ̀ tì fákò ìjẹ́ka akọ́jú jẹ ọdún yàtọ̀ sàn àbí lè ṣiṣọ́ ọkàn wa balẹ̀ aládẹ́wàá ìfanigbó kólójì kò ní lágbódé fún ikú dúdó kóńkó lójì kò ní lágbóńdá fún dúdó kóńkó lójì kò ní gbá ṣẹ̀kẹ̀rẹ̀ fún àrùn kóńkó lójì kò ní gbá ṣẹ̀kẹ̀rẹ̀ fún àrùn èṣù ọ̀dàrà nílágbó kànga kan gbó èṣù ọ̀dàrà nílágbó kànga kan gbó adíwá fún ọ̀run nílà wọ́n gba ọkọ̀ ìbá wọn ṣàmọ́dún ọ̀run nílà yìí yọ́ ni wọ́n pa ó ní èké ni wọ́n ṣe ó ní kékeré ẹyẹlé ó ní àtàgbọ́dàgbà ẹyẹlé ó ní bákan náà ni wọ́n ṣe jọ ń lò gbà ó ní ìlà àtọmọdé ìgbàjọ máa ṣe àmọ́dún ó ní iṣẹ́ kì í ṣe owó kó má náwó ìyá owó gbáyọ̀ ni ìyá ní ìmọ̀tìlẹ̀ tẹ̀ ní ìtọ́mọ́tọ́mọ́ fẹ́kẹ́ka aṣọ ní ìyàtọ̀ ní ìtọ́mọ́. ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye. தாயே